tí wọ́n rìkọ́dù fún gbogbo àwọn lectures tí a ti ṣe lọ wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ẹ́n títí ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí wọ́n ní yóò délẹ̀ inshallah ta'ala gbogbo ẹni ó bá ní nífẹ̀ẹ́ sí ká gbìyànjú ká máa palẹ̀ mọ́ wọ́n ní two hundred naira inshallah ta'ala wallahu ta'ala alam. jazakumullahu khairan asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. a dúpẹ́ fún àwọn lecturer wa kọ́lọ́mọba ní ṣe fún wọn kọ́lọ́mọṣẹ́ gbàdúrà ẹni kọ̀ọ̀kan wọn. Ah, ẹni wọn bá ìtanijí díẹ̀ tẹ́mi fẹ́ ṣe tí ó máa jẹ́ ah, àlékún àlàyé lérí tí wọ́n ti ṣe wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fẹ́ni tí ọba nílẹ̀ aká inú ah, àwọn ọ̀dọ́ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wa àfẹ́ yà dáadáa mọ́ ọ̀dọ́ ò ọ̀nà ńlẹ̀ yóò sì sọ pé inú gbó fẹ́ gbà wọ́n sì máa darí ẹ̀ yóò tún máa padà síbẹ̀ wọ́n máa darí ẹ̀ yóò tún máa padà síbẹ̀ òun náà fara ẹ̀ ọlọ́run ti fún lápèjúwe àwọn tí wọ́n lo ọ̀dọ́ tí wọ́n bí ò ṣe dáa lánàá consequence ẹ result tí wọ́n ṣe yẹn wọ́n rí lẹ́nu gbogbo àwọn tó ń fi ọ̀dọ́ wọn mutí ní nineteen seventy four ní two thousand and four oye wọ́n bẹ ní general hospital ẹni tí mu tiẹ̀ náà lọ́wọ́ tí mu ti tiẹ̀ náà lọ́wọ́ ní two thousand and four àbí tó di lẹ́yìn twenty thirty years òun náà tó wà nípò bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ à ń rí àwọn èèyàn tí wọ́n mu gbó tí wọ́n sì ń ya wèrè ọ̀dọ́ wa sọ pé sìgá lòun mu òun ò mu gbó àtúnwárá àwọn ọ̀dọ́ tí mu gbó èmi ò tún mu rọ́bà alamusa ìsọ níbẹ̀ a wà sọ fún pé ìwọ náà bó o sáàrí títí ìwọ ráwọn èèyàn tí ó jòkó lójú ọ̀nà tó kó aṣọ àlòkù síbẹ̀ tí sì ń dáná lójú títì ń bẹ̀ ọlọ́mọdéèrè wọ́n yí o ọ̀dọ́ ìtọ́ da ni pé ìtọ́ bá wọ́n ní ìtọ́ bá ṣẹlẹ̀ sí àwọn ẹni àná àwa ẹni ẹni ó yẹ ká máa fi kọ́gbọ́n ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àwa náà ní ipa tó pọ̀ nípa ìyàkuyà àwọn ọ̀dọ́ alákọ̀ọ́kọ́ òní ká máa fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú ọmọ ẹni tó wà tọmọ rẹ bá ń sọ rẹ nísìn wọn padà sọta tó bá padà yá ẹni tó wà tọmọ rẹ tí wọn bá ń wọn padà tó bá padà yá lérò òun náà ni pé ká fi ojúlẹ̀ fáwọn ọmọ àwọn àlùfáà wa wọ́n ní ọmọ ọ̀dà gẹ́gẹ́ bí ẹja ẹja àrọ̀ ẹja tútù àwọn tí wọ́n ń tẹja yẹn ẹ rí i pé model tó bá wù wọ́n òun ni wọ́n fi ẹja yẹn rọ nítorí pé tútù tí ẹja yẹn bá ti gbẹ kò pọ́síbù kéèyàn léèyàn fẹ́ fi kọ́ zero nítorí pé bẹ́ẹ̀ bá lé èèyàn fẹ́ èèyàn fẹ́ tẹ̀ ní túláàsì kí náà padà sílẹ̀ sẹ́gà ẹja yẹn ọmọ break ìtumọ̀ ẹni pé ẹ̀yin méjèèjì ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó bá ti ga tó wa lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wa àyà wa máa ń já láti bá wọn wí mo observe ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn lọ́dọ̀ àwọn àgbàlagbà ṣé ẹni táwọn sì kà sí eré rẹ̀ yìí àti ọ̀làjú yìí nínú ẹ̀sìn àtàsà orí ibú ni lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọ́n ti sọ síwájú wọ́n ń sáwó tí wọ́n ń pè ní court àwọn ọmọ secondary school wọ́n ti ń sáwó lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ wọ́n pààyàn níbì kan àwọn tó pọ̀ dúró àwọn táwọn Boko Haram ń lò àwọn ọ̀dọ́ ni ọ̀dọ́ ni àwọn tó pọ̀ dúró àwọn tí ṣíà ń lò àwọn Zakizaki. Zaki ọ̀dọ́ ni àwọn àlùfáà wa wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pọ̀ níbi ọ̀rọ̀ tẹ́tẹ́ lẹ́nìí ẹ lè rá àwọn arúgbó tí àwọn arúgbó àwọn arúgbó kọ̀ọ̀kan lẹ́ẹ̀mọ́ rí àwọn tó pọ̀ jù ní tẹ́tẹ́ àwọn ọ̀dọ́ ni torí wọ́n fẹ́ lówó òjijì ọmọ kan màmá rẹ̀ ń máa ń ta èso lọ́jà. Ja Ọwa bi ọmọ ọmọ yẹn ojú bí bí fifteen years lọ ọmọ yẹn wà ní secondary school ìyá yẹn máa wá mú ọmọ yẹn lọ sí ọjà wọ́n jọ máa ta èso owó tí wọ́n bá rí náà ní fi ń sponsor ọmọ yẹn ó sáré pé ọmọ yẹn lọ́pọ̀lọpọ̀ gbà ìmọ̀ ń sá lọ kan ìyá yẹn sá mú un lọ ọ̀rẹ́ yẹn ọlọ́rẹ́ kan ọ̀rẹ́ rẹ̀ wá bá a lọ́jà ìwọ́n sọ fún pé ẹ alágbájá ẹ máa jáde pé a ní outing a ní nǹkan kan tá a fẹ́ lọ lè ṣe nígboro màmá yẹn wá ní kí lẹ fẹ́ lọ lè ṣe ó ní màmá ẹ mọ̀ wọ́ọ̀rì màmá wa ń bi ọmọ ẹ̀ pé kí lẹ lọ lè ṣe ẹ̀yin méjèèjì ó ní àwọn lọ lè ṣe yahoo màmá ní àṣé ìwọ ọmọ yahoo lọmọ mi ń tẹ̀lé látijọ́ yìí ìwọ ọmọ olórí burúkú yìí mọ sọ ọmọ mi délé rí burúkú bí wẹ́ o ọmọ mi oṣó lé o ayíjalè inú ran wa o ìyá bẹ̀rẹ̀ sí bú bọ́ọ̀ì níbi tí ò sí tìjú ẹ̀gbọ́n tọmọ yẹn wí ó ní màmá ẹ jòkó jẹ́jọ́ so burú kí ọmọ fifteen years kọ́ kọ́ mansion so burú kọ́ ọmọ fifteen years kó ti kọ́ duplex sábúrú mẹ́mẹ́ ọmọ ọdún mẹ́wàá àti márùn nídìí bẹ́ẹ̀ ẹ dákun torí tọlọ́hún gbogbo ohun téèyàn bá yà lọ́jọ́ alẹ́ ọ̀dọ́ ni ó ti bẹ̀rẹ̀ ìmọ̀ áàdì gan láti já jùlẹ̀ man ṣàbà àlà ṣẹ́yìn mọ́ta àlẹ́ ìtẹ̀yàn bá sì ń ṣe lásìkò àgbà rẹ̀ òun náà ni ó kú lé lérí gbogbo èèyàn tó bá ní àrùn la àrùn tí ọba ti ní lásìkò ọ̀dọ́ rẹ̀ adli lẹ́ẹ̀fẹ̀rẹ̀ lára ẹ̀ lọ́jọ́ alẹ́ gbogbo téèyàn bá ń fọ̀dọ́ ẹ̀ ṣe tí ọba tètè jáwọ́ tó bá fi lè kọjá àsìkò ọ̀dọ́ yẹn ní tí ọba kú nìyẹn illa ma rahimallah àfẹnitọ́lọ́ máa ń ṣàánú nídìí bẹ́ẹ̀ mo fi àsìkò yìí mo fi rọ àwa ìyá especially lérí àwọn ọmọ wa obìnrin anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi lẹni tí ó bá ọmọ obìnrin méjì sallallahu alayhi wa sallam tó sì mójútó wọn tí wọ́n ń sin lọ́hùn tẹ́nìkan kan wá bá wọn sùn tí wọ́n fi lọlé ọkọ ṣe mọ̀ pé iṣẹ́ ńlá nu jama ipe ọ̀dà ayé ti bàjẹ́ ó ti dàrú àwa alùsùn wal jamaa tá a jóbìnrin àwọn ọmọ wa a fẹ́ produce àwọn fájìn tẹ́nìkan kan ò dọ́dọ̀ wọn rí tọkọ wọn tí ọmọ wa máa dúpẹ́ pé a àwọn òbí rẹ̀ máa mójútó ọ kéèyàn tí wàá lè mójútó ọmọ báyìí tẹ́sìn ọ̀bọ tí wọ́n bá tiẹ̀ jẹ́ ìyá yẹn ó ṣe wàhálà anábì ní gbogbo èyíkéyìí òbí tó bá ṣe wàhálà lérí ọmọbìnrin méjì àbí mẹ́ta tọmọ náà fi wá lálàáfíà bọ́ sílé ọkọ ẹ̀sìn rẹ̀ ọ̀dàrú eré rẹ̀ ọ̀dàrú ara rẹ̀ ò bàjẹ́ ọlọ́run ọba ó fi ṣe iṣẹ́ tí ó fi fi arábìnrin yẹn àbárakùnrin yẹn sínú àlìjánà nínú asibáàbò dukhuli àlìjánà iṣẹ́ ńlá ni ọlọ́run abẹ́lọ́run àwọn ọmọ wa ọlọ́mọ jìn ó gbé àdírẹ́sì burú káàkiri fún wa o gbogbo ibi tí wọ́n bá ń dé ọlọ́mọ sáà máa ń lọ́mọ dáadáa ká má sùn o ṣòkòtò ọmọ tí ó ti kọkọjá kókósẹ̀ ara ẹ̀sìn ni àmọ́ kò tí ì tán alihamudulilayi àwọn náà ti nọrọ gbà díẹ̀díẹ̀ alihamudu sunna ni ara ẹ̀sìn ni kò tí ì tán síbẹ̀ o má jí àpẹ́ránsì yẹn má jí ọ́ dìsífù ẹ̀ o ẹ wọ́n ní ọmọ yẹn ti ń lo hijab yìí ti ń lo jalibab ifun yìí ti ń lo nìkọ́ọ̀ èyí ò nítumọ̀ pé kọ́ wa pàtì kọ́ wa fìlẹ̀ yìí pé à ṣé alihamudulilayi mo ti dúpẹ́ lérí ọlọ́run àmì mo ti dúpẹ́ fọlọ́run ọba lérí yẹn àwọn mi lókun tá a rìn yẹn ju irọ́ o òun náà fúnra àtẹ́ǹtà mi ní atẹ́gùn gbà e, atẹ́gùn sàmánì ló lè fẹ́sì àwa abẹ́lẹ́ wọn la àwọn ọmọ wa ọlọ́run mọ̀jẹ́ sábà máa bu lérí wọn ọ̀làlá ọ̀là wàlá kọ́tà ilà bìlà ẹnu wọn bá a sòkòtà bá ní láti gba ìbéèrè a tún kọ́ntínú lọ́la lérí ọ̀rọ̀ ọ̀dọ́ náà ni tọ́wọ́ wa di ẹjọ́ Friday kò sí lẹ́kítọ́rà ọ̀wá ń jọ yẹn àwọn àfáàní kan ni wọ́n wà ní eré a máa dáhùn question wọ́n dẹ̀ fún kálukú láàyè láti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà láà máa sọ problem àwa náà láà máa sọ solution àmọ́tọ̀la pẹ̀lú ìyọ̀ǹda títí ọlọ́run ọba wa ó náà ní àwọn challenges tó ń fèsì eh, mùsùlùmí tí fi ń dìdàkudà. Uh, ọ̀dọ́ mùsùlùmí tí fi ń di dàkúdà sheikh wa suleiman raji wọ́n bọ̀ lọ́la insha allah ta'ala tó bá tún wá di on the thirty sheikh abdullatif akorede àwọn náà ń bọ̀ kí ni tọ́pìkì tiwọn. naam àwọn náà ń bá wa sọ̀rọ̀ nípa kí ni ìròrí ọ̀dọ́ nípa ẹ̀sìn ọlọ́run ọba wa àgbọ́yé wọn àṣìgbọ́ wọn nípa ẹ̀sìn tó di on the thirty one pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn yúùtù gan la fẹ́ ká máa sọ̀rọ̀ ká máa sọ problem tó wà fún wa kí ni solution àwọn ìṣòro kan bẹ táwọn àfọ́ọ̀mù.